you báwo ọ̀nà fún yín tó ti ń pọ̀ sí. ó sì wá mọ níbo náà kò gbélé kò ń bí jẹ́jẹ́ máa lọ sọ́dọ̀ bọ̀bọ̀ kẹ́mísì ẹ̀ mú ti lówó. Ah, ibo ló ti lówó. má wọrí mo rówó bọ̀ ṣáàjà máa lọ. ta ló fún ẹ. o ọ̀ fún mi o iṣẹ́ ni mo jábà gẹ̀ nìkan gbà o. Ah, o jábà o jalè nìyẹn o jábà gbà. wọn ò mo ti ju báàgì yẹn nù wáyé tó ṣe máa jábà gbígbà. ohun kí ló fẹ́ kí n ṣe náà sórí bàtà bá kú síbí ó rẹ̀ láti jẹta kò sí nǹkan tá a fẹ́ ṣe sí i gbọ́ olówó èmi náà lówó bàbá pharmacist yẹn dẹ̀ lè tọ́jú ẹ̀ ní ní chemist shop ẹ̀ tábà ló mú kalẹ̀ mo jálọ jálọ jálọ nǹkan kò ní ṣẹlẹ̀ jálọ. jálọ jálọ. yẹn náà ti dé kò fẹ́ràn ẹ̀ṣẹ̀ kò náà sùn wá kà òun sùn àti yóò yẹ kẹ ara mi ti yá ọ kí lè ló ṣe àwọn ilé iṣẹ́ ọ̀gá rẹ̀ ti yá ara mi ti yá òun tí bọ̀dọ̀ yẹ lánàá yẹ láti máa fi sùn máa fi jẹ́ra ṣáàpọ̀ nípa ìwé ẹ̀mí tí tiwa ó di ọ̀nà fi yẹ ti lọ òkú gbígbà yíyẹn náà ṣé tó ń ṣe nínú ẹ̀lẹ́ ṣe ṣe ọ̀rẹ́ mi ṣe pẹ̀lẹ́ kí ló mú ẹ tó ń ṣe bẹ́ẹ̀ ọgbẹ́ mi pẹ̀lẹ́ kí ló ṣe ẹ tó ń ṣe bí obìnrin. ọ̀rẹ́ ó hmm? rẹ̀ mí bàjẹ́ lọ́lọ́ tó bá mọ bí òun ṣe pa mí lẹ́yìn yìí ó rẹ̀ mí. báwo wá ní kí lọ. adúpẹ́ fọlọ́ mo ti submit kí n wá fún interview lóko báyìí. wọ́n gba application ẹ̀. wọ́n ti gbà ọ́. kó wá fún interview. bẹ́ẹ̀ ó dájú bí òkú náà bọ́ sí. àmì o tiẹ̀ ti máa ó gbọ́dọ̀ bọ́ sí ni. àmì ó tiẹ̀ gbọ́dọ̀ bọ́ sí ni. àmì <laughs> tó bá mọ ìjọba ní ìlú tó bá wú bí ìwà ló ń pè é òun yẹn ti pọ̀ jù. yorùbá ní ẹni tó yóò pa tó ràn pa ibi ló máa poní tán rẹ̀ fún bẹ́ẹ̀ pẹ̀lẹ́. ìyẹn náà kò tọ́ ọ pẹ̀lẹ́. Ah, kí ni jíjẹ. Ah, àtàwọn mi ti jókòó ta aṣọ ṣọ́ọ̀rù pé mo ti faṣọ síbẹ̀ yẹn ní ìdáná ẹ̀. ọ̀ṣẹ́ lílé yìí o ṣe hmm. kò sí nǹkan tí máa jẹ báyìí. bákan méjì o ìsìlákọ̀ọ́ ajókòó ta aṣọ ìkó máa fọ àbí kò lọ dáná fáwọn méjèèjì káyọ̀. bó ṣe rẹ̀ mí kò sí ètí mo lè ṣe inú méjèèjì for now jẹ́ kí n kọ́kọ́ wá gààrí mu náà tí máa mu gààrí tí wọ́n máa ṣọ́ra máa rò bóyá aṣọ ni máa fún ọ bóyá máa lọ dáná. ọ̀gbẹ́ ni ẹ ṣáà dáná o ebi pẹ̀lú. ìfa nítorí. ẹ yẹn bí bá bá sọ̀rọ̀ ohun ìsàlẹ̀ rẹ̀ fi gbé yìí. ifá olókun asọ̀rọ̀ dayọ̀ ẹlẹ́rìí ìpín àtórí ẹni tí ò sunwọ̀n sí o òun láwo ìwọ láwo èmi kan ṣoṣo ìlọ́gbẹ̀rì iwájú ifá ọpọ́n ọgbọ́n o ẹ̀yìn ifá ọpọ́n ọgbọ́n o olùmúlọ̀tún olùkọ̀rọ̀ ló sì àárín ifá báyìí ta òde ọ̀hún o tó bá ti rí báyìí nìkan òun làárọ̀ mi ni bàtà kélòtù fẹ̀. ifá mo sáwó títí mo fi dé gbóyè mẹ́tú o igbó oyè mẹ́tú tí mo dé ni wọ́n ti tẹ̀mí lódùn fọlọ́pá ní ọ̀run mi làmẹ́rìndínlógún má fi re gbé bi má fi di pé má fọ̀rọ̀ lè fọ̀hún àkànràjọpọ̀ àwọn olùkọ́ ìjòkó ọ̀rọ̀ àwọn ọ̀dàn máwọ̀ máwọ̀ àwọn òdì rá adébá fún èrìgì àlọ́ tó lóun ó jọgbọ̀n òdì tán o wọ́n ní èrìgì àlọ́ kọ́ tó jọgbọ̀n òdì tán ire gbogbo àdàwà o ìrìrì ire gbogbo àdàwà ibi tá a bá fi yọ̀ sí ni yọ̀ ṣomi tiẹ̀ sí ire gbogbo àdàwà o ìrìrì ire gbogbo àdàwà òkìkí yẹ ti fi wá gbẹbọ tiẹ̀ ire gbogbo àdàwà o òkìkí ire gbogbo àdàwà wo ọkùnrin mi ohun tí bá ń jẹ́ kó yé mi ni pé ohun ìdùnnú tó wọlé tó wá yìí kò ní fi ọ́ lẹ̀ pé nǹkan àṣeyọrí kan wà tó ṣẹ̀ṣẹ̀ bọ́ sí ọ lọ́wọ́ àṣelàwọ̀ ṣe ló ń bẹ̀ ọ́ ìfà ti yé mi pé gbogbo ohun tó ọba fẹ́ ní dáadáa yóò jẹ́ tiẹ̀ yóò sì bá ọ kalẹ̀ tí ó sì tẹ̀ ọ́ lọ́wọ́ àmọ́ ìfà yìí tó wá sọ̀rọ̀ ó tẹ̀síwájú ifá ní ọ̀yẹ̀ kú mo bá ọmọ lẹ́kọ́ ọmọ mà ṣe gbà mí torí inú bíbí ẹrú ní pa ẹrú ẹ̀ẹ́dẹ̀ òfòfò ìwòfà ní pa ìwòfà adébáwò fún wa nígbà tí ń bẹ láàrin ọ̀tá ayé tóbi tí ikú bá ń sá ẹgbẹ́ òun ṣe ọ̀tọ̀ láyé obì fún wa sí báwo bá ń sá ẹgbẹ́ òun ṣe ọ̀tọ̀ láyé obì fún wa sí torí gbogbo obì tó láwẹ́ ni kó pa ikú yẹ̀ lórí àwọn ẹni kò ní jẹ́ tiwa pé àṣẹ. ẹ̀yìn ìbánjọ́ yé mi pé ẹnìkan bẹ níkàáwọ́ rẹ tẹ́ ẹ súnmọ́ra yín gbọ̀ngbọ̀ngbọ̀n tẹ́ ẹ dúró gẹ́gẹ́ bí ìsọ̀rùn síra yín. aṣọlá ló máa jẹ ah. òun lọ̀rẹ́ mi. <laughs> èyí ń túmọ̀ sí pé ìfajà náà nù ọ̀rẹ́ gidi ni o ẹ má dalẹ̀ ara yín o kò sóhun kóhun tẹ́ ẹ bá wù tẹ́ ẹ bá ṣe fúnra yín sẹ̀mí kí n bí ọlọ́gùn rẹ kẹ́ ẹ pẹ́ra yín kẹ́ ẹ pẹ́ra yín kẹ́ ẹ béèrè lọ́wọ́ ara yín ni o ẹ má fìra yín sínú látàárọ̀ dalẹ́ o àbúrò ẹ̀ ṣe yá ni yóò ní dàrú o èdè ayé ò ní ṣe yín o kò jẹ́ ní tí ifá tọ́ka sí o ẹ ṣera yín ní múlẹ̀ o. àbójú ni gbogbo ọdún wà ní bá lérò. àmì jùmọ̀ kò ní dá kí àwọn méjèèjì fi ibiṣẹ́ sílẹ̀ o àwa tí wọ́n ṣe gbà kò yẹ sí. ṣé bí wàá lè ṣàlàyé fún un pé oníbìkan tó wà very important láti lọ ó lè sọ fún ọ̀ràn pé ibìkan náà là ń jẹun. èrò ọ̀pọ̀lọpọ̀ àti bá níbìkan náà là ń lọ wọ́n ti mọ̀ pọ̀ ṣé o mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ òun ni àwọn ìka alábòsí yẹn náà máa ń ráyè fi penetrate wọlé síyàn lára so àmọ́ ẹni tí ó ń bí sí wa mẹ́ẹ̀ tó bá lọ fi yẹn bá wọn ta sọ̀rọ̀ pé ẹ̀wò wọn kìíní kankan kan òun ọ̀nà fún tẹ̀lé ọ̀nà ọ̀hún ni. òótọ́ lẹ́nu òótọ́ ni ká méjì máa take break sígbà kan náà. ok. nǹkan tó kàn máa ṣe ni péjọ máa pẹ̀rọ o máa mi sẹ o. gbogbo ọmọ mi fẹ́ lọ ṣe kí n wọlé kí n jáde báyà ta two days máa ti dé. two days. àbíkẹ́ bóyá nkọkọ wa kọ mọ bò máa tètè gbé ọfíìsì pé òkè nkọkọ látẹ. àwọn ẹsẹ̀ ń sọ̀rọ̀ ṣùgbọ́n mo mọ ìwà dáwọ́ two days two days tó wí yẹn plus five ni. mo rẹ̀ bó mo rẹ̀ bí òní jẹ́ fi ṣe ẹ̀ ṣe ó yẹ pé excitement yẹn ń ṣí ọmọ ogun àwọn ọmọ ẹgbẹ́ wọn yẹn tó máa ń láìka àwọn ọmọdé kò yẹn mà lọ rí wọ. àgbàyà ni wọ́wọ́ yìí àgbàyà ni àwọn yẹn náà gbogbo ọmọ fi gbẹ́dùkú wọn lórí ọbẹ̀ sọ nìyẹn. ṣe tí mẹ́rin náà mo ń lọ tí mo lọ ò jìnnà. àṣé ilé yìí táwọn lọ fún yìí àná wá dúró sínú òòrùn. àbí mo fẹ́ pé báyìí. ẹ̀yin obìnrin ṣá èyí tí wọ́n fẹ́ wà láfúnra yín àtọ̀ bẹ́ẹ̀ bá àwọn ọkùnrin sì láti máa ra mọ́ balẹ̀ máa débẹ̀ pápápá ẹ̀yìn ẹ̀ṣẹ̀ wọn bá ìdíta ní etí. ẹ mọ̀ báwo obìnrin àkọ́ wà láà. ìtò ń pa yín náà àwọn ẹgbẹ́ ìdákẹ́jẹ́ kò máa parọ́ àwọ̀ yìí ṣé ṣé wọ́n lè gbé ẹ lè kú báyìí. ọkẹ́ ẹ àwùjá máa dé sí òun oníjọba káyàwó yára. thank you sir. nídàá tí máa dúró sínú ọ̀hún ìjọ mi o. ẹ jọ̀ọ́ má bínú bóyá ká tó dé junction ti ẹ̀sán pẹ̀lú mi ò mọ̀ bóyá torí a lè ní nǹkan mi sọ́njọ́ mi tí mo lè mú gbà ń balẹ̀. why not ẹ mú fún mi wá kí n fi nọ́mbà mi síbẹ̀. ẹ má ṣe gan ẹ má. <laughs> yá wá orúkọ tèmi gangan ni Kúnlé. alright orúkọ tèmi ni Bùkì. Bùkì ok ẹ máa rí mi níjà nílẹ̀ injunction ibi tí wọ́n ń gangan ni wọ́n jáde sí o. ẹ ẹ ok jẹ́ kí n fi flash ní. ó ti rìn jù. ni àwọn àgbà àwọn ọkọ̀ manage ni látara. báwo la ṣe manage bíbá ìwà wà òkè tó bíbá ìwà òkè náà. o ṣọ. àbí bíbá ìwà òkè. tí o bá tiẹ̀ wà òkè tó bá bọ́rìn mo mọ̀ pé o ní fẹ́ sọ because ibẹ̀ ni olólùfẹ́ ń gbé àbí. o máa wà òkè náà. bíbá ìwà òkè. Ah, ó wá dùn mí pé o bá ọ̀rẹ́ mi lé ó dùn mí gan-an ṣòrí ọ̀rẹ́ mi tí mò ń sọ yẹn in fact tó bá jẹ́ pé o bá lé ni inú ẹ tún máa dùn ó máa enjoy by ju o ṣe enjoy ẹ yìí lọ. ọ̀rẹ́ mi tí mo sọ afẹ́ràn ara wa gan ni afẹ́ràn ara wa bí ojú. àti kékeré báyìí láti ń bọ̀ rẹ̀ wá bọ̀. ọ̀rẹ́ yín máa wà ókè nìyẹn o. ó dùn mí gan. ga o tọ́ ẹ̀ bá wà ní o máa dáná fún mi ní o máa tún jẹ fún mi. ọ aṣojú bẹ́ẹ̀ lọ ọ̀rẹ́ mi ni mo pè é wo bí náà ṣe wà tó bá gbé ìyàwó ẹ̀ wá sílé tó bá lóun fẹ́ kí n dọ̀bálẹ̀ fún wa dọ̀bálẹ̀ fún tó bá ní kí n lọ bá fọ dáwé ẹ̀ máa bá fọ ọ̀rẹ́ ah, tímọ́tímọ́ ni wà aláìkàrà ah, àgbọn fẹ́ràn mi fẹ́ràn ẹ̀ gan. Mm. bébí ìgbà ọlọ́rẹ̀ máa dé sí. Mm, tí ó bá délé ni mo rò pé kó dé lọ́la tí ó bá ti lè délé tí ó dé lọ́la kan bí ló máa dé lọ́tún wa ó tún wa miss mi gan tó wà yẹn because èmi fúnra mi ti miss ẹ. ọ̀gá òun ẹni ó táìtì ní ẹ̀rù. <laughs> ó kọjá táìtì bíbí ṣé tó bá wá máa rí síwájú pé ẹ̀yin náà máa yọjọ gbé pọ̀ ni. nǹkan tó ń sọ yẹn tí n bá gbọ́ ẹ̀yin dáadáa òun ò wípé tí n bá fẹ́ sílẹ̀ so ṣé èmi àti ẹ àtọ̀rẹ́ mi jẹ́ máa gbé níbì kan náà ìwọ kẹ̀dẹ̀ ló máa fẹ́ free kó ní privacy bákan àbí ìṣòrí ọ̀rọ̀ yẹn òun lèmi náà ń rò lọ́wọ́ ìyẹn sì ọ̀rọ̀ tí mò ń rò lọ́wọ́ nìyẹn ṣùgbọ́n nígbà um, tí ìjẹ́ká mẹ́nu bá bẹ̀rẹ̀ sí ṣe fi bẹ́lẹ̀ kò yẹ mo kàn máa jẹ́ kó mọ̀ sí ni pé nígbà tó bá yá tí àbùkíá mi bá wọnú ilé mi tí mo gbé àbùkíá sílé gẹ́gẹ́ bí ìyàwó ah gbómi dáadáa ó máa wà comfortable ṣáà ni. ok kò sí problem. Yeah. Yes. <laughs> Oh o lè jẹ́ tú ló tọ́. èèyàn jẹ́ ni. àwọn jẹ́ tú. bébí kò tẹ́ máa rà. so ẹ ti pa mi ṣeré tán nìyẹn. tí mo ní lọlé wa mọ́ ni. akẹ́wò tó lọ ń jẹ́ káwa náà nílé. ọ̀rẹ́. okay. ọ̀rọ̀ ọ̀pọ̀ pé o ti pẹ́ lọ́nà ẹni mo bí sẹ̀rọ̀ ẹni mo bí sẹ̀rọ̀ bá mi sì yẹ ti bí ma ti lọ́ọ̀ lọ́ọ̀ mi fẹ́ màmá mi kì í máa kí káwọn ọmọ gbọ́ ní wàá bọ́ sí màmá gbọ́ sí ẹ̀ kí o pàdé kì kì o yàrá mi ti ní òun ní pàdé lọ́wọ́ yìí ní òun ìpàdé ẹ̀ ẹ̀ yẹ́ ìfowópamọ́ tó pàdé sí ní ìrẹ́lẹ̀ ọ̀sẹ̀ lọ́wọ́ ìpàdé àwọn báwo ṣe rí bẹ́ẹ̀ sí. ó wọ ọkọ kù wọ ọgbọmọbìnrin tó ó gbọ́dọ̀ pàdé ẹ lẹnu géètì lẹnu bí mo ṣe wọlé láti géètì èmi rí ọkọ tí mo fi dé mi. bí o lè ṣe lọ́jà mẹ́rin náà. báwo ọ̀gbẹ́ni tó bá bá dé ìgbàlẹ̀ ó ti lọ ó ti lọ. oní ọ̀rọ̀ mọ́tò dá fi mí sílẹ̀ lọ́fíìsì wa ń sábọ̀ èmi tẹ̀wọ́ pé ta ló ṣe wá ní ìgbà tí máa jáde mo rí pé o ti kúrò lọ́fíìsì. ṣé mo sọ pé mo ní headache. Ah, yà tọ báwa ní sẹ. yà i'm better now n ti jẹun pápá. Ah, ok. Ah! Um, kí ló wà ní. rice wà ní wàá kàn mm, wà ní láti microwave. rice rice you know <laughs> òun ni pé kò máa dáná oúnjẹ ńlé tàbí kí mi máa dáná oúnjẹ ńlé ṣé o rò pé ó yẹ kí a ti ní ìyàwó ní ilé ìṣá. ìyàwó ẹ ìyẹn náà dà. ẹ bọ̀ tí mo tún àrò kankan ibi tí èmi rò pé ìṣòro tún máa wà ń bẹ ni pé ṣé tí ẹnìkan bá kọ́kọ́ fẹ́yàwó ni wa ṣé inú ilé náà ni ìyá gbogbo àjọ máa wà tájọ máa káàkiri inú ìyàpá o. ó fọ́ ní sí i tó bá tásìkò yẹn mú wọn pé a máa ń bá ṣe máa ṣe but the best thing tèmi rògbà lè ṣe ni pé ọmọ ogún ọmọdé ò lè ṣe lọ́pọ̀ ogún ọdún tí a bá ti máa rìn sí à ń láti fúnra láàyè díẹ̀ you know we find a place that is not too far from this place tó ń kálukú ọmọ gbé náà we get two places that are not far from each other you know something like that. orin ah, yẹn náà dáadáa orin dáadáa orin dáadáa ah ish every day mi ni mú ibi yẹn máa máa rárá mi. wa are you planning to get married soon. ọmọ um, àmọ́ ọ̀tọ́ lọ́run lè ṣe. ká ṣàkóso àrùn ká máa rò ká fún àrùn dáadáa. late okay. Sack later. Shola, kí ló nǹkan tó sọ pé mo ṣe ah, wọn fún ẹ ní kórìrì ó yẹ kí wọn lè sọ ọkọ tó ṣe fún ẹ àbí kí wọn fún ẹ rò pé bóyá kọ bá bàbá àti mo ṣe ń gbà fún àbí kíní kan kíní. kó lóde ìrìnà wọn tí mo ṣe. Hey. ìwé kíyèsí pé something is wrong with me They are orí mi the or something. Ah, Master, sọ̀rọ̀ òdì sí rẹ̀ ọlọ́run jẹ́ kó rẹ̀ kẹ́ni mú mi nínú wa ara àwọn tó máa ń dé bá èèyàn láyé nìyẹn tó fi ń gbọ́dọ̀ kọ́ ẹ̀ ilé ti ṣẹlẹ̀ ní bá ṣe máa yí ilé ìlú òun ló kó tá máa rò ṣó ti yẹ ń sìn tó bá dé bójú dé bá mu ni bá ṣe máa yí ró pé ní ṣe máa yí ró pé ní o mo á rò lélẹ̀ bóyá ẹ máa lọ rí bóyá ọ̀gá tó wà ní tẹ́mi wà lọ́ndẹ̀ gbọ́gbọ́ máa explain fún mi bóyá ó lè bá wa rọ́pò dá sí. kọ́lẹ̀ wọ́n ti sack me already wọ́n ti sack me already. bẹ́ẹ̀ báwo ni wọ́n ti jẹ́ kí inú omi tútù sí wa lọ́kàn tó wá jẹ́ pé a máa tètè wá ṣe níbo mí náà ni a máa tètè mọ̀ ẹ́ oṣù ẹ̀dùn náà kọ̀ pàápàá ó lè máa kí nǹkan tí a ò kó bá bọ́ táwọn jẹ́ ṣé mi tí mo ti rò pé èmi àti ẹlajọ máa dáwó tí mo máa fi ṣe ọ̀rọ̀ wedding bùkì ṣé nsìnyí ṣé èmi nìkan ni máa dájọ́ ọ̀rọ̀ wedding yìí báyìí. ọ̀rọ̀ di àwọn ìgbìmọ̀ ọkọ̀ ṣe ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ṣé ọkàn dágbọ́ ọ̀rọ̀ di àti àgbà wọlé ń sìn kí ni kí ni máa ṣe mo lè ní láti rescue ọmọlọmọ. bí mo ṣe ń wọ yìí yọ̀dà mo ṣe máa ní kí wẹ́ẹ̀dì yẹn ṣe bèbí kan náà. ẹ máa gbìn wa mo máa máa yẹ lórí tèmi disturb mi náà I just find a place to my own doctor in your way máa bẹ padà sí abúlé ọ̀sán. jẹ́ kí wẹ́ẹ̀dì ṣe bèbí kan náà jáde mm-hmm. jẹ́ kára tù wá tára bá ti tù wá kò yẹ sìn ẹ ẹ ìṣòro tó bá débẹ̀ ẹni bá mi tó débà mi débẹ̀ ẹni sí ìjọba ara gba àgbélébù wa ni báwọn rí báwọn rí ilẹ̀ ọlọ́mọ́tún ṣòtí ẹ̀sìn àwọn ìtìjáde sí ilé àwọn ọ̀gọ́dọ̀ máa ṣe sí bẹ́ẹ̀ kí ẹ̀bùn tuntun sí ẹlọ́kọ̀ọ́ ṣe ti gbọ́. ti gbọ́ ìyá mi ti jẹun báyìí. ọmọ fífẹ́ náà. o máa jẹun. o jẹ lítà. o jẹ lítà ní taiwan kan ṣe fún mi. o tálí baríkà bá dé wà mẹ́ a mú ìgbéraga díẹ̀ lọ ọ̀run mọ̀ ìwọ tó ń sọ̀rọ̀ ṣé bí o ti mọ ọmọ ẹ̀lẹ́kẹ́ tó mọ bẹ́ẹ̀gùn ọ̀rọ̀ òde yẹn tó dùn sí ni bóyá yẹn ò kẹ́ fáìn ló yẹ kó máa ṣe bẹ́ẹ̀ tó yẹ kó tó wá gba ara àti jẹ́ kí mọ̀ kí ló ṣe èmi èmi ọlọ́run mi jẹ́ ọmọ rẹ tó mi èmi ò náà rẹ àti ìlọmọ mi lànà ò ní fáwọn pa lọ́dún ní ṣáà ok ok ok wait òun wá picture kan jáde nígbà fún ah, ẹ. ẹ kí. yes. ẹlẹ lọ ẹ ẹ wàá bọ kún kún ẹ eh, sọ̀rọ̀ ìṣùmọ̀lẹ̀ ìyàwó ẹ̀ ó tún wà níwà àmọ́ bínú náà ń dúró dúró dúró dúró dúró dúró dúró dé mi sẹ́yìn. Ah, ẹ ẹ má rí dúró dúró dúró má ṣe bẹ́ẹ̀ jọ ẹ má rí màmá rẹ jọ ó ṣe ẹ ó mà. bájúlẹ̀ ń ṣe báyìí nítorí obìnrin. irú ìwé ló rí sí ó kó pàdé ẹnìkan lẹ́nu ọ̀nà ó wà kára kúnlé nìyẹn ò ṣe ní pàdé ẹ̀ it's been waiting since oh okay jókòó jókòó just sit. Hello kúnlẹ̀ máa padà bọ̀ bẹ́ẹ̀ mi ti dé àkọ́mọ̀ ah, náà o ṣáà lè rìn jìnnà ilé yìí wò fi mí lẹ́jọ́ ó fọ́kọ̀ o guy fọ́kọ̀ okay uh, all right later then kí ló ń jẹ ṣé wọn padà wá mọ ni. ó máa padà wá ìwọ tí mo dóde láti ẹkọ kálí títí dé ni ó ti gbà ń bí ìtìpẹ. o má bínú. fi mí lẹ́jà rẹ̀. Ah, ó jẹ́ dùn mí o. ó dùn ọ ó dùn ọ ló tètè dé. aláì ó dùn mí lọ́n. Ah. wàá máa wàá máa máa gbà mí àbí a lè lọ́bẹ̀ náà jẹ́ ká máa lọ́bẹ̀. mo na àwọn ìṣèlú pa wọn ní jẹ́ kí n lọ pé nǹkan tó máa jẹ fún ẹni. máa ń jẹ o ti bá dé ilé ṣọ́ọ̀bù ní fúnmi dẹ́dọ́ ìmọ̀ ìpẹ́kọ̀ máa bọ̀ mo ní sítórì sílá ẹni mo ní ṣe fẹ́ bẹ̀rẹ̀ ìnáwó tọkàn lọ́rùn. ewu de ṣàlàyé fún mi. o mọ orin kórè Elédùmarè orin ẹni ṣàlàyé bóyá máa yí ẹ. See my life done better. See the shame done waka. They no go know, see I don suffer. Then they call me Ajebota. But I believe Ajepa. What was ah! oh, oh, oh, let me tell you the story fully. You see, just this morning, okay. Matimoji, somebody called my phone. Right. Wọ́n á discover pé ibi iṣẹ́ mi náà ti pè mí. And when I got there, wọ́n á ní iṣẹ́ mi tó ń bá yẹn, wọ́n ti dá padà Um, gbogbo owó àwọn táwọn mi fi sí mi iṣẹ́ yẹn àtàwọn owó mi tó yẹ kí n gbà wọ́n máa san fún mi lẹ́yìn yẹn wọ́n máa fún mi ní allowance ilé mi wọ́n dẹ̀ fún mi ní ọ̀gá mi. <laughs> see, I just discovered that um, láti ìgbà tí mo ti mú ẹ nǹkan bẹ̀rẹ̀ sí ní dáa fún mi. ọmọ ọlọ́run but listen má fi mi lẹ́nu. No, is that a promise? Yes, ma'am. Are you promising that? Okay, I'm gonna celebrate. Okay. But celebration yẹn máa bẹ̀rẹ̀ ní tí wọn náà ti mọ̀ pé ẹ̀ka the bẹ̀rẹ̀ yẹ. Okay. Bọ̀ ilé babaláwo ni bíbá rẹ̀. Ilé babaláwo náà ni ṣùgbọ́n. Um, ó yẹ kó yẹ kì í ṣe pé bíyà fún ìbàjẹ́ o ṣé bàbá náà sábà àgbọ̀mọ̀ lára wọn àwọn kì í ń pani lọ́mọ kò yẹn sìn tẹ́ nǹkan tí mo torí ẹ̀ ní kájọ wá torí ọ̀rẹ́ mi àti ẹni ọ̀ tí bá sọ fún ẹ pé torí babaláwo là ń bọ̀ tẹ́lẹ̀ ó ṣeé ṣe kó máa rí bákan bákan ṣùgbọ́n má wọlé. but why tó fi sọ fún mi èmi mi sáré máa lọ bìkan kí n má sọ fún ẹ pé kí táwọn lọ líle kó dànù àrùn. má bínú torí ọ̀rẹ́ mi àti ẹ náà kò yẹn sìn mo fẹ́ kí wọ́n bá wa kọ́kọ̀ tiẹ̀ kan fún wa ní òrè kọ́kọ́ sórí díẹ̀ fún wa náà. bọ̀ tí mi lè ṣe kókè má sọ fún mi. yóò rà fún mi. ẹ mọ̀ sí lálẹ́ jù mí lọ. so um, ìyàwó mi lè ń wo ìsà. ó ní ah, ah, òun ló sojú mẹ́rin lórí ọmọ mi yóò dàbò ọmọ mi lọ́jà tí ó wá ṣẹlẹ̀ ni pé mo fẹ́ kí ẹ súre fún ìrìn àtẹ tó ìyẹn náà ni mo ṣe ń pé kí ẹ ká yọjú sí yín. èdè òní yà mí òfò sì ní ṣe yín ẹ ní tolú rẹ mọ́lẹ̀ eré ló jẹ́ tí òfò wọ́n kásá rẹ̀ nígbà wọn fọ wọ́n kásá ẹ̀fọ́ ń jẹ́ tí ẹ kò tẹ̀sẹ̀ fẹ́ koro ẹ̀ ní tẹ̀sẹ̀ fẹ́ koro ẹ̀yẹ kérékèré fún yín fòró kéré ni kò ní forí gbàgbé yóò dáa fún yín ẹ̀yìn ìwọ́dà ọ̀rọ̀ kan bẹ̀ tí mo fẹ́ sọ fún àwọn àgbà sì pé ọ̀rọ̀ ṣé sọ́nfìtì láàfin tí iná bá kú pé kí àbí. wọ́n bí ló bí mi o wọ́n bí ló yóò dáa fún ọ mọ ọ̀rọ̀ ọmọ ọ̀rọ̀ ń bí èso o ẹ̀yìn ẹ̀yìn wo yóò dáa fún ọ ah, sọrí ọmọbìnrin tó ń wò yìí ọ̀rọ̀ ń bẹ lórí rẹ o ah, ọ̀rọ̀ ń bẹ. ṣé kò dáa. ó dáa kì í ṣe pé kò dáa ní kò dáa sọrí ọmọbìnrin yìí kò sí lójú rẹ ni adé nìyí ajé ti fi ilé rẹ ṣe ibùgbé kò ní kú ń bẹ̀ mọ́ ah, ìdùnnú ti fi ilé rẹ ṣe ibùgbé kò ní kú ń bẹ̀ mọ́ ah, àṣeyọrí ti ń bá wọn dọ́gba lónìí kò ní fi ọ sílẹ̀ ńlá kankan ah, ọmọbìnrin tí tí mò ń wò yìí má fi ilé ọmọ ni o. ẹ máa wo kan bàbá àwọn èèyàn kan tí wọ́n máa ń sọ pé kò séré nídìí ìṣìná àti àgbèrè tó dábẹ́lẹ̀ rọ́nà pa ṣùgbọ́n àgbèrè ni mo bá dọ́bẹ̀ bóyá ìyá ni ìpara lẹ́yìn rẹ èwo tí kẹ́hìndé bá ṣe tí táyé bá ṣe é ṣeéṣe kó jẹ̀bi àti rẹ́ni tó ṣe sí náà òun tí ò léwu ẹ̀yọ̀ kan lára mọ́ hmm. Elédùmarè ni ò ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yìn ìdí ẹlẹ́dàá rẹ̀ mo sọ pé ajé ti fi lé mi ṣe bùgbé kò ní fi lé mi lẹ̀ mọ́. ajé ti fi lé mi ṣe bùgbé kò sì ní jáde mọ́. ayọ̀ ti fi lé mi ṣe bùgbé kò ní jáde mọ́. ayọ̀ ti fi lé mi ṣe bùgbé kò sì ní jáde mọ́. àṣeyọrí fi lé mi ṣe bùgbé kò ní jáde mọ́. àṣeyọrí fi lé mi ṣe bùgbé kò ní jáde mọ́. àmọ́ mọ́mọ́lẹ̀ ni mo mẹ́lẹ̀ kò ní lọ. àmọ́ mọ́mọ́lẹ̀ ni mo mẹ́lẹ̀ kò ní lọ. ẹ wo sọrí tí mo fẹ́ jẹ́ ọmọ nípa agbára òjò lọ́wọ́ onílé ní onílé ní onígbà o sọrí ọmọbìnrin tèmi ń wò yìí àfi ká múdi rẹ̀ mọ́lẹ̀ o tábà wá fẹ́ múdi rẹ̀ mọ́lẹ̀ wọ́n sì ọṣẹ kan fún ọṣẹ ilé ọmọ fi wẹ̀ ọṣẹ tí mo bá ṣe fún ọ ìtọ́ ọkọ tó wá wẹ ọṣẹ náà ọmọ pé gbólóhùn sí o gbólóhùn náà ni pé jíjí tí mo jí mo jí mo ríre eré ni gbogbo ayé ń bá mi ṣe ìrètí mo rìn lónìí mo rìn re ayọ̀ ni gbogbo ayé ń bá mi yọ̀ mo bá ewúrẹ́ lọ́kọ̀ òpéré mo bá àgùntàn ló pé ìwọ̀fà mo bá òrìṣà ńlá níbi tí sí ṣe sẹ́sẹ́ funfun mo ní kó fọwọ́ kàn mí lára ó lóun ò lè fi ọwọ́ pálapàla pa ẹkùn mi lẹ́yìn torí pé èmi ayọ̀ ni wọ́n wọ́n gbọ́dọ̀ fọwọ́ àbúrò kan owó ajé rẹ̀ ní kó fi kàn wọ́n lára bí kò yé ọ ni ajé nù. so mo rìnà kore níbi tí mo ti ń ṣe ranù mo rìnà kó ayọ̀ níbi tí mo ti ń ṣe ṣìnà tí mo ti. èrè àbọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run mi ò bá bọ́ sọ́wọ́ ẹ̀rọ ní wọn ní fílẹ̀ fún ọmọ. Ah! ẹni kúlẹ̀ wà má. bàbá ẹ jẹ́ kí n kàn fi style lọ pé wá. kẹ̀kọ́ ṣáàtú ṣáàdúrà kò ah. ẹ ṣí bàbá. Ah, bàbá ẹ bá gbọ́ orí òun ní mo gbé ṣe ranù kiri mi ò yóò dà pọ̀ yóò dà pọ̀ yóò dà pọ̀ yóò dà. ẹyìn mọ́ ọ̀rọ̀ mọ́ o kágọ̀ ló má fi lè mi ṣe ibi tó yẹ kí òun yẹ kí n gọ̀ sí ẹ̀yin ló mọ̀lẹ̀ ẹ̀yin ìwà ìfàmọ́lá bẹ́ẹ̀ lórí gbọ́ wá mo wá dáná lálẹ́ epo máa dúró dìgbà tó bá máa dé ibi ló máa sùn <laughs> ah, ó ti o kò lè wá sọ̀rọ̀ mi lẹ́yìn ó ah, sọ̀rọ̀ lẹ́yìn o àti rúmà yẹn sọ̀rọ̀ mi lẹ́yìn. ẹ̀ẹ́dẹ̀ ló yọ. 嗯，是。 tó dà ló kó ráyè fún ọmọ ìjọba. lórí mo ti ṣe tán. o ti ṣe tán báwo. mo sọ fún ẹ kó o dúró di two weeks time tí mo ní break. ṣé o rò pé opportunity yẹn fún mi láti bí tìǹbù. no. come on now. see listen see you don't look at it. ọmọ àwọn tí mo sọ ìgbà mélòó ni two weeks máa fi pé. mo sá sọ fún ẹ pé mo fẹ́ ẹni tó kù dín lẹ́sẹ̀ náà lójoojúmọ́ àyẹ̀wò next time. Yeah. Okay. Show to tó àlọ́ yẹn máa It's my open. For sure. Mm, ìgbà ni dídé ń then Maybe three days. Ah. Ọ̀sán bí two. Okay, Madi. No. As I tó máa dùn mí two. Ṣé two three days? Okay, three. Okay. Three days. bẹ́ẹ̀ gbọ́dọ̀ ní síta ìyàwó ẹ̀rọ abì ìṣọ́ra àbùkù ìyàwó mi síta ìsíta sẹ́ ìyàwó ẹ̀rọ abì sẹ́ mi lẹ́yìn rẹ̀ ṣé ní kó máa bọ̀ bí ní àríkò tí dèrí sẹ́ ojú mi ò fẹ́ kí wọ́n rí sẹ́ ah, ó kí òótọ́ bí èjì síta ló darí ó kì í kú iṣẹ́ ó kì í kú síta ní sẹ́ ní lọ́wọ́ àpẹẹrẹ ìmọ̀ Ayé kí ló wọ́n bí? Ó yà mo ṣe tó fi gómìnà sọ̀rọ̀ ó ti yé yín sí òótọ́ ló gbé ìlú burú jù ìgbà yẹn máa jẹun àná ìjì sọlá ayé ṣòwò tó lè mú ìwọ kó bá ṣe wílé pẹ̀lú mi ìwọ gbogbo mi kàdúgbò náà wò bẹ́ẹ̀ ló sọ fún mi ní àìṣe ìwọ òkè kọ́kọ́ ṣe mí sọlá kọ́kọ́ ṣe mí wà ní àwọn òṣìṣà wọ́n ti sọ̀rọ̀ àwọn ìgbésẹ̀ òbí síbí òbí so irú ọ̀rẹ́ kìí wọn ṣe nìyẹn nǹkan tí mo mọ̀ ní pé ètò èkì fara wọn láti ọ̀rẹ́ sí ètò ẹ̀jẹ̀ fara wọn ni so nǹkan tí jẹ́ kí wọn ìyàwó mi lẹ́yìn ṣọlá kò sí ọ̀rọ̀ ókè bùkọ́lá. Mr. Baleba Mr. Baleba mo wà yìí o òní o ní ara mo ti ara mo ti yí sọ̀tún mo ti yí sọ̀tún smile now ah why ọ̀dà ọ̀dà má bínú ẹ̀rọ ti àwọn ìyàwó mi ọ̀gbọ́n náà ló sọ pé kí n bẹ kí n bẹ o òun tó òun tó ní kò bẹ̀rù òun ní àká ìjọ yìí má bínú jọ bí ajẹ́ kó náà bá mi just go out sọ fún gómìnà nígbà tí wọ́n wọlé fún un. I'm allowed to, to, to carry your hand. Okay, okay, no problem. Alright, bye. ẹ ti ṣe wọn fẹ́ bá mi sọ̀rọ̀ ni. no o sọ pé mi ò sọ fún báyìí gan ni bá mi kí bá mi kí inú ò dùn mo palẹ̀ jẹ́ gan. mi ní bínú sí ẹ náà ni. ìwọ but you surprise me you surprise me ọmọ náà ẹ you surprise me you know. mi ò kàn sí pé bí àwọn ọmọ mi gbẹ́nu mi ti bá fi ń parí. gbẹ́nu mi wà nǹkan tó ṣe yẹn máa ń kiri ẹ súnmọ́ mi. sẹ́yìn wà láwọn tí ìgbọ́kọ̀ tó dára fún mi ni bí n bá pe sẹ́yìn ń bẹ̀ bí n bá pe sẹ́yìn àbí bí n bá pe dọ́là tó sàmọ́lì bí n bá tẹ̀ wọ́n aláwọ̀ yóò ń kan bí n bá wá pe àbísàyìn àbí tí mo pe olówó lùsùfù ṣé wọn àti bá ń gbé ọ̀pọ̀pọ̀ gèrè wá wọn àti bá ń gbé wá bó ti jẹ́ ọmọ mímu o àbí mo fẹ́ yun ọba gbé wá pé yá fún mi láti mo bẹ̀rẹ̀ ni o pé yẹn gbé ìdúró ẹ̀kọ́ tàbí wọ́n ta ló wà rẹ̀ lásẹ̀ ni àwọn tí mo bá fẹ́ ni mo fẹ́ tí mo bá fẹ́ mo fẹ́ náà nu ìyí ò gan o sọ̀rọ̀ pé dúdú kan bẹ tó fara tì tẹ́lẹ̀ èyí tó fara tì kan mọ̀nà wọ́ sí o aláwọ̀ kàákì náà gan tí àwọn òyìnbó ń pè ní four million naira yóò mọ̀nà wọ́ sí ẹbí mo ti wí fún ọ ni fún ọ̀nù mo bá pé àwọn tí wọ́n bá wà á wọ́n fáwọn yìí náà three hundred thousand kí sì ń jájọ mọ́nú tiwọn náà àbí abẹ́mi bá fẹ́ràn yẹn mi ìfẹ́ kó sẹ̀mí mo fẹ́ kéèyàn sẹ́mi bí n bá fẹ́ràn yàn òótọ́ ni bí màá ṣe pé mo fẹ́ràn rẹ ni mo láwọn èèyàn tó lè kó mọ́tò wọlé fún mi dáadáa bí n bá bẹ́ẹ̀ dàgbára bẹ́ẹ̀ o bí n bá pèsè mí o ó dàbí sẹ́mi bá lóhùn òráyè tí n bá wà pèjọ́ láwọn sọ́sà wọn ni ha Elédùmarè o tó bá ti pé méjì kan bá ní ọkọ wọlé yọ tẹ̀lé wọn tẹ̀lé tẹ̀lé wọlé fún mi ni kò sí ìdí wọn mọ́nú gbogbo wọn tó fi dórí sàké kàmọ́rù tó fi dórí yankí sàyè kọ́dà olówó ìṣubú wọn gbọdọ̀ gbogbo lóhùn ní jẹ́ mi àmọ́ bí bá fẹ́rẹ̀ yẹn mo fẹ́ràn rẹ̀ ni ọ̀sán yóò dáa fún wọn ẹ wá rí àwọn tó wá bá mi wá òun mo fáwọn yìí ní three hundred thousand kéèyàn jẹ́ àjẹmọ́nù tiwọn yóò dáa fún àwa ilẹ̀ wà ẹ̀ ẹ má pẹ́ o mọ́jò ibi nígbà tí ń pera wa léra léra wọn o mọ́jò mò ń bọ̀ lónìí mò ń bọ̀ lọ́la rẹ kò jẹ́ mò ń tọ́ mọ́ báyìí o yóò dáa fún ọ ọ <laughs> ṣe o àgídé pé mo burú tó bá náà ohun tẹ́lẹ̀ ò bá fẹ́ kẹ́ ẹnu ẹni làá fi kọ́ bẹ́ẹ̀ ké ẹ yóò dáa fún ọ ọ ṣe o ọmọ mi má bínú. ẹ rẹ sà. yóò dáa fún ọ ti bí iná mo jókòó dé ìfọ́sà. Ah, yóò dá fún ọmọ bínú ẹ̀yin mo mọ̀ kọ́ tí ń bẹ lórí kalẹ̀ ní o àmọ́ olórí ètò kan tí màtà wọn kan jọ sí lórí ọ̀rọ̀ mọ́tò bí bàbá dájú mọ́ wọn báwọn kọ́lọ̀ mi má padà wá di ọkọ̀ tó ti lọ ni mò ń padà wá dúró sí. o ní four million yẹn àbí. Ah, abẹ́rẹ́ ayé àlọ́ ọmọ yìí bá mi dọ́gba. mo gbọ́ conversation yìí sá. sọ́ọ́rì èyí tí mo ti ẹ̀gbẹ́ náà wọn kò gbé bá kásẹ̀ mi sókè ìwọ̀n ọjọ́ mẹ́rin ẹsẹ̀ mi lè mọ́tò lára àwọn mo gbé mi gbé mi bẹ̀rẹ̀ pẹ̀pẹ́. ẹ yóò dáa fún ọ ẹ yẹ torí ẹ mo ti bọ́ ọ parí ẹ àwọn gbarú mọ̀lẹ́ ti bá mi ṣe nígbà mo ti gbóhùn rẹ èmi náà ti fi àpò sọ́ọ́rì bẹ́ẹ̀ tó wòye o ata tó ìyọ́dún náà kò wá sí bàtà òun tilẹ̀ kéré tó a máa sọkọ ojú o so o sábólógún tí ní ọ̀sà kó bá lè jẹ́ bó ti yẹ ó jẹ́ o. báwo o máa ṣe lò sá. ṣe ah, dà fún èmi náà máa máa gbélé ọ lọ́wọ́ ni kí n wá wò bóyá ọ béèrè bọ́ọ̀ tí lò bọ́ọ̀ ní béèrè sórí ohun tí mo fi lé ọ lọ́wọ́ yìí sóyè o bọ́ọ̀ bá ti dáná òun tán dáadáa tó rí pé kò sí nǹkan míì tó fẹ́ ṣe mọ́ ọ wà dọ́gbọ́n wọ̀ tún ọ̀wọ́ sí dáadáa kọ́ wa ara gbọ́n kan gbọ̀n yẹ̀rẹ̀ sórí oúnjẹ fún un bọ́ọ̀ bá ti gbọ́n sí tó bá ti jẹ́ lájẹgbé mélòó bá tán. ẹ sáà ṣe rí mi ò doubt yín sá torí àwọn èèyàn kan ni wọ́n sọ̀rọ̀ yẹn fún mi pé iṣẹ́ yìí máa ń jẹ kan pé àwọn èèyàn ńláńlá tó ń lè ra mọ́tò four million dẹ̀ ló máa ń wá sọ́dọ̀ yẹn sá ṣe rí nǹkan tí mo kàn fẹ́ béèrè pé ṣé tèmi náà ṣó máa rí bẹ́ẹ̀ ah, ah. àìmọ̀ mí ni bó bá ṣe bá bá mọ̀ mí ni ọ̀ ní tún ọ̀rọ̀ mi gbé sọ́tún kan tí mo gbé sósì sọ́rọ́ mi tí mo gbé lé lọ́wọ́ yìí tún jẹ́ bí ogún ìyàwó sòrò jẹ́ bí ogún bàbá ni ìlú ìyá mi mo ti gba ẹgbẹ́ gbogbo ẹ lọ́wọ́ yìí wọn ò ti sá fún yẹn kó mọ̀ jẹ. ẹ ah! eh, má bínú sá. ẹ wo ẹnu rẹ ló fi tu tiẹ̀ sí o ẹnu làdàbà náà fi tu tiẹ̀ sí ẹnu làdìyẹ fi tu tiẹ̀ sí o kò ní fẹnu ìbàjẹ́ kàn lẹ́nu yóò mọ̀ fẹnu tú ọ sí dáadáa ní gbogbo kíbi tó bá dé ni kò fẹnu ìbàjẹ́ kàn mọ́ lọ́tò nínú ìfẹ́ rẹ ló mọ̀ rí ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ kò tún yọ ìwọ ọ̀pẹ́ ìtàn ọmọ aláwọ̀ kò yí ọdẹ rẹ̀ máa láwòrán bẹ́ẹ̀ ni a bá tọ̀ sílẹ̀ tó bá ṣe gẹ̀dẹ̀ ìwọ gbójú wo olùtọ̀ bàbá ní láwòrán ara rẹ bó bá tọ̀ lórí ìwọ ìlà rí bó bá sùn aláàrẹ ní ìmọ̀ ńlá. ẹ jẹ́ kí n tètè lọ lọ ẹ ṣe é lọ sá. jù mí mo ní mi fẹ́ rí wa tọ̀rọ̀ mọ́ sọ́wọ́ wa mẹ́rin fẹ́mi sóni mẹ́ja ni ẹ́ kó fà ti fẹ́mi mẹ́ja ìkòkò ní kò ní kó gba kòkò kó tó gba yìí mẹ́ ṣé irú kò fọwọ́ mi àti kò fọwọ́ mẹ́rin wá sàfọwọ́ mẹ́rin kan náà àmì ọ̀rẹ́ mi ní òní o ká má balẹ̀ ara ní òní kò sóhun fún un báwo kẹ́ bá ṣe fúnra yín sẹ̀mí ti bí ọlọ́gbọ́n òun kẹ́ ìpera yín àbúrò ẹ̀ ṣe ìyá mi yóò rí ìyàwó náà. ìwọ tó ṣẹlẹ̀ àti wọ àtọ̀rẹ́ mi ẹ̀ méjèèjì lẹ́jọ́ gbó lọ́rùn kò yẹ sí so ó máa ṣòro díẹ̀ náà láti sọ pé kí n lóṣẹ́ ní ọ̀dẹ̀ nínú ẹ̀ méjèèjì but ṣòro ìbámu bí mo ṣe máa ṣe náà rẹ̀. bẹ́ẹ̀ mo kó sì ti mọ pariwo tó mi fẹ́ rí ọ̀rẹ́ pẹ̀lú ọ̀rọ̀ pé mo ní ní sísà ṣé ọ̀rẹ́ gidi lọ̀rẹ́ tó pariwo ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ kò kí sọ̀rẹ́ gidi máa ojú ọ̀rẹ́ ti tàbí ọ̀rẹ́ gidi kò kí sọ̀rẹ́ tí mo ti mú fẹ́ rí mi rí. ẹ̀rù bókè wo bí ṣòro ọkọ̀ tó máa ṣẹlẹ̀ mo ti gbọ́ èròǹgbà ọkọ̀ ẹ̀ ló máa padà ṣe àmọ́ kàn fún mi tá à ń gbé ṣe ti ẹ̀ sìn àti gbọ́ wà ṣe wà. ìkùnrin rẹ̀ ni mo fi ń bọ̀ wọ́n lè ju ti rẹ́rìn-ín mo tó fẹ́ Ṣọ́lá ló sọ oúnjẹ Aisha. Yes, èmi ni mo sì ní Oh, okay. Thank you. ó láwọn rẹ́sípì kan tí mo fi sí èmi nìkan náà mo mọ bí mo máa ṣe ṣe bẹ́ẹ̀. ó ga ọ. ṣé kí n fi dẹ̀. all right. Okay. pé ṣorí ọkùnrin tó bá jẹ́ ọkùnrin gangan the the real man responsible man ọmọ aláti tọ́jú ìyàwó ẹ̀ ṣọlá. ọ̀nà ìṣèpàdé workout lájú bẹ́ẹ̀ gbàtí mi sọ̀kọ̀ fún mi gan èmi kò jẹ́ kí n sọ̀rọ̀ mọ́ èmi lọ́la ó lè ń gbọ́n gbogbo ọ̀dọ̀ rẹ̀ la máa lọ. Ah! bókì wọn náà ṣàkóso ọmọ ọdẹ ó yẹ kí ọ̀rọ̀ mi ti yí ẹ náà tí òun kọ ọ̀rọ̀ ti ń dìsọ lẹ́nu mi ẹ ọ̀rọ̀ mi ti ń rí pé nǹkan mi wípé bóyá nǹkan kọtẹ tuntun wà ń bẹ tí mò ń dọjì mi ó yà jọ dúró náà jẹ́ ká ṣe báyìí jẹ́ ká jọ mọfọ lẹ́nu kúrò wáyé tó ló jọ mi fẹ́ ọ kò yẹ jẹ́ ká lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi lọ́la ká dẹ jọ lọ fọ́dọ̀ mọmi ẹ lọtún wa ṣé bí mọmi ẹ lọ fẹ́ mi lẹkẹ mi náà fojú mi kàn wọn náà ó fọ́ sí ìgbọ̀gbẹ́ pé nàìjíríà mi lájọ máa tẹ̀lé ẹbí bẹ́ẹ̀. o mọ̀ kan ní mo fẹ́ jẹ́ kí n ok bóyá tá a bá dọ́dọ̀ rẹ lọ́la kí n máa gbàgbẹ́ lọ sọ́dọ̀ mọ́ mi. ọkọ tí mo fẹ́ ni pé kò jẹ́ kí àjọ dọ́dọ̀ rẹ mi lọ́la àwọn àjọ lọ sọ́dọ̀ mọ́ mi ní ọ̀túnla gbọ́n ọ̀sọ̀ pẹ̀lú ẹ̀ ok ọkọ tí mo sọ náà àbíkíá ọtí wọ̀ tètè jọ tìbọ̀tìbọ̀ òun òtìmọ̀ láti nǹkan. ẹ ẹ má wọlé ọ̀rẹ́ kò sí problem <laughs> ó ṣe ẹbí pé kí n ti délẹ̀ yẹn ni. títí náà ṣé ilé mi nìkan ló pa máa wà lẹ́nu ni a sì máa jọ ṣeré jáde gbogbo àná. ẹ mò ń bọ̀ mẹ́rin àbọ̀ amájúmẹ̀sì. báwo náà lọ pé. ó ń ṣe bí ẹni wípé ká ti wà pẹ́ láti àná. ó kè ṣáà ti bọ̀. kò sí drink nínú bá kò sí dùn kìíní. yà. ní o gbéra ṣe ń gbà mí. a máa lọ ra drink náà nìkan tó dé. ok ẹ lọ ra drink. ibi ọ̀dọ̀ woman tó ra tó ra jáde sí ilẹ̀ ẹnu gẹ̀ẹ́tì níbi iwájú tí wàá máa wọlé láti bẹ̀ obìnrin ta àwọn ọtí tó dá. ga amamuja adekunle sọ ni. ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni mo sọ fún ẹ láti kékeré. Ah, ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ah, ni mo sọ fún ẹ láti kékeré. hello Mr. James. no no no mo ti sọ lọ́fíìsì pé mo ń lọ síbi kan lẹ́nu. <laughs> no ọ̀gá ti permit mi. Yeah. Ah, ó urgent. Eh, eh, eh, Mr. Bukola ọ̀la ni sọdọ́dúnlé kí n tún padà nìyẹn bá ẹ má ọ̀rẹ́ wọn rẹ̀. kí wọ́n ló fẹ́ ṣẹlẹ̀ báyìí. ibi iṣẹ́ ni wọ́n ti ń pè mí tí wọ́n ní pé sí ẹni tó yẹ kó wà ní duty wọ́n ní o ti sáré pé pé òun òun sick bábàbà wọ́n dẹ̀ ní dìmí lọ́fíìsì. ẹ wàá máa lọ sọ́fíìsì náà àbí kí ni kó tó fẹ́ ṣe. Hm? ó dà pé màá tún ọ̀ padà nìyẹn ó yà tán jẹ́ ká. wà á máa rọ̀rẹ́ mi lọ́jọ́ mi yẹn báyìí o olúwa o ah, ẹni tó ṣe ń pè padà. ọ̀rẹ́ ẹ lọ ọgá ti á mọ nǹkan tó ṣẹlẹ̀ báyìí bóyá là ní fi mi wọ́n tún ti pè mí níbi iṣẹ́ sí mi ò mọ èṣù lágbára kò ní gbàlà ẹlẹ́dàá ńgọ́ máa bínú sí ẹ̀ máa bẹ́ẹ̀ jà. no no no no no no fàbàrà ọlọ́run. Mm, mm, mm, just just just turn back. ọ̀nà fún ọ̀nà orin máa ní o mọ̀ máa rí àwọn omi lẹ́tà. padà jàre ọwọ́ dà máa sẹ́yìn padà lọ sọ́fíìsì. ẹ ẹ wá ó yá òṣùgbọ́n má bínú ó dà má bínú àwọn rè. tàbá ṣe tán lọ́dọ̀ máa tẹ̀lé lọ sọ́fíìsì. àfi bẹ́ẹ̀ o. máa rí máa rí máa rí máa máa bọ̀ padà máa máa bọ̀ padà. padà fọ̀ọ́ká àwọn tí bọ̀ lọ sí ẹ kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí. ọba rán mi ṣe odò ọba kú ṣe ti ẹ́ ń sìn. sọ̀rọ̀ la fi máa jẹ. wo náà rí màá mọ ọdún táwọn adásí ti fi ṣe jẹ́ kí n lọ ẹ ti gbọ́ jẹ́ kí n lọ ẹ̀kọ́ rẹ̀ mi rí bákan tí ó dàbí pé mò ń gẹ̀ẹ́jì ẹ̀ fún látọjọ́ yìí. ẹ mi sọ ń bẹ a máa rí wọn a máa rí bọ́n ṣe rí lẹ́yìn. ẹ ẹ àwọn ọ̀sẹ̀ máa rí bó ṣe rí àwọn ọ̀pọ̀ ọmọkùnrin dá síbẹ̀. ńlá lónìí so mo ṣe wá pé ìjẹ́ kan ra kọfí àwọ̀ ẹ̀ àwọn ìbádọ́ máa ṣe wàhálà rẹ̀ ṣe bá ṣẹ̀fẹ̀ ní ìtì obìnrin ọlọ́run sọ̀rọ̀ ní bẹ́ẹ̀ ni ọkùnrin náà ní kàrọ́ tó kún gbà ó bí tó ti rí di agbọ̀dì gbogbo ẹ̀ ìyá bí abá mi pè ya síta jà rẹ̀. ọ̀rọ̀ lọ́rọ̀ àjọ ìfún ọkọ mi fẹ́ sọ náà ni pé mìṣáde ti lè máa mìṣáde ti lè máa fi irun bọ̀wọ̀ kitchen sáàbù ẹ̀ lẹ́yìn lẹ́yìn something to drink ọ̀ya soft or soft.

waste time yẹn wọn náà mọ̀ pé èyí sáré ó ń wọ tọ́pù bí ó dẹ̀ wọ ṣòkòtò àǹkárá. wọ́n á lè lọ òkè wọ̀ ṣe ìyàwó ẹ̀ ṣe olórí ìlànà ìtàkì òṣèwà àkọ́kọ́ náà rí àbí bóyá èjì náà yóò fọ́n ní sọ̀rọ̀ ó ṣe jáde sí ìsinmi ọ̀rẹ́ mi ẹ wo bí gbogbo nǹkan tí ò ṣe lọ́wọ́ ní tó wáyé fi sílẹ̀ má ra anything mọ́ tó bá ti rà tó bá ti rà má bọ̀ ṣẹ́ṣẹ́ṣẹ́ má bọ̀ ní ọ̀rẹ́ mi báyìí báyìí báyìí báyìí ìṣẹ̀lẹ̀ ńlá kan ti ṣẹlẹ̀ ẹ̀yọ fọ́tò kan ni mo máa rí bíbá yìí ẹni tó wà ń bẹ̀ gbogbo kan ni mi rí wọn ti rí jọ ọ̀rẹ́ mi sọ pé ojú ẹ̀ lè jẹ́ ìyàwó títọ́ òun nìyẹn so wọ́n ti padà síbò mú kì í kí ló sọ lẹ́yìn tí ò lè ní ìlú ìlú ibi tó tẹ̀ sí ìlú ọ̀hún ó kù. kọ̀fó kọ̀fó kọ̀fó kí ló sọ mú kì í. Okay, wait. Wait, jump on. Problem. Hello, sweetie. How you? kí ló ń ṣe látẹ̀kọ̀ ṣé drink náà ló bẹ̀rẹ̀ látẹ̀kọ̀ just come in. Adiumi olóògbé àmọ́rọ́ English ni. Ṣọlá. Yes. Ṣọlá. Yeah, mo ń lọ ẹjọ́ ẹ̀dùn ayé kò máa pọ̀ ní òkè wá báwo máa pọ̀ náà ọtí ẹ̀ máa pọ̀ ní ojú tó wá fẹ́ lọ́ máa pọ̀. sọlá sọlá ìgbẹ́lúlẹ̀ àti kékeré láti mọ̀ ní wa pọ̀ ó láti gbàgbé ìgbé ọpọlọ tí a fi ṣe kékeré rẹ̀ náà kò tí ì kúrò wá ó ṣe ní kí wọ́n máa pọ̀ sí i ṣé nígbà tí tí bá kọ̀ọ̀rọ̀ jù mí àti owó tí ó wọlé sí bàbá tí ó ti jáde. ṣọlá ìgbà tí ìwọ sọ pé ìwé ẹni tí wọ́n pé àwọn ti tiẹ̀ ní ìpìlẹ̀ nínú ebúkí padà wọ́n máa bùkí sọ bísí. èmi ń tẹ̀lé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bísí lọ́nà tiẹ̀ yẹ fún fún mi. ti lè sọ̀rọ̀ ìní àkókò sọ̀rọ̀. ìyàwó gúúsù ọmọ tó wá sílẹ̀ lè tó bẹ́ẹ̀ níyàwó rẹ̀ lọ ìyàwó ìwọlé bẹ́ẹ̀ ni ó wọlé ní etí rẹ̀ kó ní ìjẹ́jọ́ rẹ̀. ṣọlá tó fi owó ìwé kéde fún owó ìwé rẹ̀ kí ni nǹkan tí à ń dé tí à ń gbọ̀ngbọ̀n náà ṣe ní ayé ìwé ojú ọ̀tẹ̀ yẹ kó láì fapá kọra rẹ̀ báyàwó ti tẹ̀síwájú kò lè wọ́n bí rẹ̀ kó lè lè má bẹ̀jà ó lè pààyàn kó lè má bẹ̀jà ó tó bá bí rẹ̀ just go just go out of my house èmi ó ti fún ọ èmi ti rà kí ló dé fún mi ó pa ìyàwó mi tí wọ́n pè é kí ló tó ń jẹ́ kí n máa kó wọ́n lọ sọ fún mi lórí tí wọ́n pọ̀ wọ́n jẹ́ tí wọ́n wà tí wọ́n ti bùkì èyí pa ìyàwó rẹ̀ wọ́n fẹ́ fi sí àwọn ènìyàn ìdí aláìda ni ìdí aláìda ni mo sì sọ mọ́ ẹni sọ ma kó wà lórí mo sọ pé wọ́n fún mi ti wọ́n wọ́n wọ́n wọ́n kú jẹ kí ló dé kí màmá sọ̀rọ̀ sọ pé ẹ fẹ́ máa péré ẹlẹ́dàá olúwẹ̀ẹ́ ṣe wo pé tí irú ẹ̀ báyìí ti lọ ó bẹ́tà so irú ẹ̀ náà lè jogún gbogbo nǹkan tó yẹ kéèyàn jogún òun kò mọ̀ ń pa òun owó tá à ń sọ yìí kò mọ̀ ń pa anything bẹ́ẹ̀ bá mi kọ́lé bá mi ralẹ̀ bá mi ṣe kinní kan sílùú wa kò dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa ṣe àwọn jìbìtì irú èèyàn bẹ́ẹ̀ ṣe mọ̀ ó lè pààyàn ẹ̀yìn mo ṣe ni pé kìíní yẹn tẹ bá ṣàti fún mi ẹjọ ẹ jẹ́ kí n tètè lọ máa ń kọta máa ṣe sọ̀rọ̀ rẹ. ẹ̀yìn ilé ìgbà fún ọ ọ ní tẹ ojú ilẹ̀ mọ́lẹ̀. àmì àṣẹ. tó bá ṣe níṣe ètò mi àjà lórí olùmọ́ni gbé mi ni mo fi ọmọdé létí èmi lè tàkà lọ́wọ́ ní kàfésìkàsé èmi náà fún ló gbàrà lọ́wọ́ aláràfíṣàràdá bí mo bá bí iná iná máa jó ni bí mo bá bí omi omi a máa gbé ènìyàn lọ ayé mi ní í ṣe òyìnbó òyìnbó mi ní í ṣe ayé ẹbí kì í pa ọkùnrin lóbìnrin kí wọ́n jẹ ìrora náà sọ nítorí ẹ̀rọ ẹ̀rọ sọ ìfẹ́ kiri tẹ́lifíṣọ bíntì gan sọ oníṣẹ́ ti ń bẹ mi ẹ wò ó bá a ti jọ sọ òun lọ́dẹ́kẹ́ mi náà ti pèlú rẹ̀ lẹ̀ sọ wájú mo ti pèlú rẹ̀ lẹ̀ ìjọba wa sàbẹ̀lẹ̀ òkùnkùn yóò sà ó dá olójú yóò jẹ bó ti yẹ kó jẹ ẹ wò ó wò ó ogun abẹnú gbọngàn ní gbà ó yà tẹsà tẹlẹwọ tẹ dáadáa má lè dá sí ẹ la bó bá dá sí ẹ la ẹ tẹ nínú ẹ ẹ ó dá báwọn má bí gbogbo bá ti wí o pé kànákànnà ló lápájó. kọ̀nàkọ́nà rẹ̀ ò lápájó. àwòdì rẹ̀ ò lápá ìjàkadì. àwòdì rẹ̀ ò lápá ìjàkadì ìwọ ti kárọ́bọ́ tó bí eléjì ògbè níjọ́ tó fi omi ojú sùn àwọn kù. ìwọ ti kárọ́bọ́ tó bí eléjì ògbè níjọ́ tó fi omi ojú sùn àwọn kù. ó yà dárúkọ rẹ dárúkọ dáì. ẹ dàgbọ́ sọ́ni bá ti dárúkọ rẹ ikú ti fi ilé rẹ̀ ṣe ibùgbé nù kódà gbogbo ara rẹ̀ àtẹ̀jẹ́ ara rẹ̀ àtẹ̀mí ara rẹ̀ ó ti di kúlù wọ́n wò ó bó bá ti di aago kan òru nìkan fẹ́ kí ní ìsáfẹ́fẹ́ o torí asúré palẹ̀ àríyànkóṣùn àríkiri yìí ló ká àwọn láránṣẹ́ o ọmọ pé afẹ́fẹ́ òsì ní fẹ́ láyé kó má tàgé eku lára pápẹ́fẹ́ bá ti fẹ́ báyìí ikú ti kàn láàánú sọ ọgbọ́n dàkún o má sí lóru torí pé èmi lóko. ẹ ẹ ṣe sà ṣùgbọ́n nǹkan tí mi kọ́kọ́ rò ni pé irú èèyàn tí mo ṣàlàyé ọkùnrin fún yín yẹn mo rò pé irú ẹ̀dá bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ bá pẹ́ lẹ́dẹ̀ẹ́ jọ rí báyìí kẹ́tẹ̀tẹ̀ bá mi ránṣẹ́ yẹn kẹ́ ránṣẹ́ kú yẹn kíákíá kó má lọ gba gbogbo àwọn ilẹ̀ wa yẹn mọ́ mi lọ́wọ́ tán. ilé náà ti wá òkè bàbá ṣe ẹ gbọ́. ibi náà èèyàn mẹ́sàn-án mo lé wá ìwọ náà wá n ò n ò mú láwùjọ bá dàtí ọ̀la rẹ̀ lérò. pípé bẹ́ẹ̀ wà nísìnyí ẹ ti pààyàn bí mẹ́wàá nìyẹn. èmi náà kọ́ àwọn bàbá mi. àwọn bàbá yẹn ń try ẹ ẹ má wọlé ṣe tí lè bá ti jẹ kò yẹn sí gbogbo ẹni tó bá mí dèèyàn láti pa àtọ́ ń wáyà assassin màá sọ fún pé kò nídìí ẹ̀mí àwọn bàbá tó lè máa dé ẹ ṣe wọn. ẹ ẹ ẹ gẹ́gẹ́ àwọn ọmọ òbí mi o má lè dá fún mi dá fún mi. ó ṣàmà dá sí mi lára. ó ṣàmà dá sí mi lára yóò dá fún ọ jẹjẹ bó bá tó bá jẹ kọ́ jáde mọ́ o tọ́gbọ́ yóò dá fún ọ tó rẹ̀ sí ẹ̀yin bàbá mi o ẹ̀yin wà ìwà wà lẹ́ẹ̀mẹ́rin gbóra. ẹ wo kátẹ́ fún mi ní mi tí ì lò ṣùgbọ́n mo fẹ́ bẹ̀rẹ̀ pé ṣé kò ṣe kàwé ṣe ni láti bí ìjẹta ara mi ò yá lórí tí mo rẹ̀ sùn lánàá mojú mi nìyí tí ẹ̀gbá máa tọ̀ wọ́n ní kí wọ́n bí pé kí n tó lò ó wọ́n àìpé nǹkan kan wà ń bẹ́ẹ̀ tó ń ṣe mí. Ah! ọ̀rọ̀ ọmọ tí mo gbé lé ọ lọ́wọ́ ni wọ́n pẹ́ tí esisi bá dégbó jìnnìjìnnì á gbogbo dọ́tọ̀ bá jà lọ́dọ̀ jìnnìjìnnì á mọ́dà àárọ̀ òní sọ́wọ́ kẹ̀kẹ́ rú ọmọ balẹ̀ ah! ohun tí mo gbé lé lọ́wọ́ èmi tí mo ṣe é fún ọdún bá fara fún ọ̀run àlùjọ̀nú mẹ́rìndínlógún ni mo rán sọ́kọ́ tó kọ́ dèjà èdè. sọlá wá kí ló ṣe ń bí kúlé sòkùrọ̀ máa ń tọ́ ojúlé káàkiri. bẹ́ẹ̀ni tí wọn tó ṣe bí tó ṣe bí èèyàn náà sọ yẹn kó máa ń tọ́jú lè babaláwo káàkiri. mo wá lè babaláwo tó ní tiẹ̀ rẹ̀ mo ṣe wá tó ní tiẹ̀ ẹ kí ló fẹ́ ṣe bẹ́ẹ̀ ni mo fẹ́ pa ọ́ mo fẹ́ pa ọ́ èyí tí ó bá ní kékeré ọ̀ṣun èèyàn máa ń bomi tiẹ̀ mọ́nà ni mo fẹ́ pa ọ́ mo fẹ́ pa ọ́ bàbá ṣe ẹ̀yin náà lọ sọ̀kùrọ̀ ẹ wò ẹ ẹni sùn. so baba ẹyin ní babaláwo tó ń ṣe àfẹ́ ìfọyín tó tún ṣe àyìnbó fẹ́ bí ẹ. fáwọn màánu sẹ́múra yín ni kí ni jẹ́ ọ ẹni tí mo tó dẹ́wà gbòkùn kan ní ni. jẹbi ah, nítorí ìtọ̀jẹsọ lọ́jọ́ ìbí ká má yàrá ni mo ṣe pàrọ̀ fún yín pé àwọn onílẹ̀ mọ̀ ló ń bí bẹ́ẹ̀ ni kò tí ló ló ń bó ń bó ń ṣe kí ni ọ̀rẹ́ àmùlẹ̀ tí mo sọ fún ọjọ́ òní ìpè kọ́ ọmọ ṣe kankan sínú ṣẹ́jú sòwò rè ta lọ́rẹ́ àmùlẹ̀ ọ̀rẹ́ ọ̀tà lélẹ̀ èdè. ọ̀rẹ́ burúkú ni ẹ burúkú ni ẹ burúkú ni ẹ ọ̀rẹ́ burúkú ni ẹ. ẹ ẹ ṣe sùúrù òkú ni máa ṣe tiẹ̀ ní màyàmáyà ọ̀sán ní ṣe tiẹ̀ ní tọ́tù ẹ̀ ní tọ́tù. Ṣadé kí ló ṣe yí obìnrin mi ni. obìnrin mi nu obìnrin tó fi ilé mi ṣe dùgbé nu. káfẹ́ mi bá ń sọ tí mo fẹ́ pa wèrè sí rèé. ẹ̀mú mi ọkùnrin tí yé mi ṣé ó rà pé ọtí tí idiot gbé fún irú ti ń parí amẹ́gbẹ́gbò. ṣé àbẹ̀wò ọ̀dà ìṣọ̀lẹ̀ mi ni ọmọbìnrin tí mo wá fún oúnjẹ tí mo fi hàn kì í sọ fún mi pé àwọn ènìyàn lọ́wọ́ sọ pé oge ìmọ̀ oge ìmọ̀ mo lóbìnrin rẹ̀ pé ọyàn ń tọ́ so ẹ̀yin tún ti da ilẹ̀ mi báyìí ẹ̀ tún ti da ilẹ̀ ah ẹ̀yin náà tún ti burú ju ẹ̀yin tún burú jẹ̀rẹ̀ mi lọ ah ah abájọ náà abájọ mo wò pé oògùn tẹ fún mi níjẹta pé ti má ti lò idiot ti má ti kú ó ti ṣòfò sí mi. Hmm, ọ̀rọ̀ tí wọ́n ṣe tiẹ̀. sẹ́yìn sọ́pá ti lò ó. ilé ìjọ. Ah. ṣẹ̀ṣẹ̀ gbà nìyẹn ó dá sí òun ti gba títì ẹ̀ lọ́wọ́ mi òun náà tún ti gba títì lọ́wọ́ títì ẹ̀ ẹ̀hẹ́ ó jẹ́ ọ̀dàlẹ̀ bó ṣe rí nìyẹn. ilé ayé láti bá yẹn láti bá kí ìgbà yìí ilé ayé láti bá yẹn ilé láti bá kí ìgbà yìí èmi lẹ́ni àkọ́kọ́ tó bá tó bá èmi náà wọ́n tó parù fọlọ́ta ìṣubú ilẹ̀ bá mi dé ikú òbọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ah ah ah ọ̀sẹ̀ ah èèwọ̀ ikú ìbọ̀dà ikú ìbọ̀dà lẹ́jọ́ ọ̀rẹ́ méjì pa mí ọlọ́gbọ́n yín pé títí títí ó lóun fẹ́ ta ìwé ní kókó létí aṣọ èdè wọn ní mọ̀ràn tán ó lóun fẹ́ ka iye ìpele egbògi tí àgbọ̀rọ̀ yìí tó fa ìdè méjì ẹ ẹ lọ́ máa túnṣe lódùmarè wò. Thank you wọn tí òun ọkọ tí mi rí pẹ̀lú irọ́ máa ń wà nínú ìwọ látọ̀rọ̀ àwọn èèyàn máa sọ fún wa irọ́ kan ṣé ní ìlú ó ti wà tipẹ́tipẹ́ àmì ìlú gé bó ṣe wà nínú ọdún fún ọkùnrin fẹ́ǹsì ìjọba mo gbà rẹ gbọ́ ìyẹn mo gbà pọ̀ ẹ kí lè wà bí kọ́ ti confess ó tiẹ̀ lè wà bí kọ́ ti kọ́ ìpele tó wà ní accepted but láti ọ̀nà màá sọ́sìn orí gbé à gbogbo ẹni tó wà ní kò sẹ́ni tó ti ó lè mọ̀ igi yìí o inú kan ọ̀rá kan pàápàá kò jẹ́nu everybody bá bẹ̀ wò gbogbo ẹ àṣẹkúrò àkójọ bẹ́ẹ̀ ebi tí ọmọ ọdún tó sọ fẹ́ dé tí ó pọ̀ fún yẹ kó máa rú dáadáa lóòótọ́ gbogbo yìí lè bá ń bẹ̀ tí ẹ bá ṣàgbọ́n ọmọ àṣẹ ta sọ fẹ́ fún ọmọ ṣẹ́ni dáadé ẹ ní dájú ẹ̀ wọ́n sì kà fún ẹ̀ wọ́n dẹ̀ fẹ́ kó gọ̀ fún mi káàbà kó dábìí ẹ̀ fẹ́ kó gọ̀ wọ́n fún ẹ járe ẹ̀ náà ah, ah, ilé ìlè ṣẹ̀jẹ̀ wọ́n ń ṣẹ̀jẹ̀ mi fún tamariwo sí báyìí fún àwọn èèyàn pé ẹ má dùn bí o. kó ní ó máa ń ṣẹ̀jẹ̀ sórí tábà fẹ́ ṣọdún ẹ̀ máa ń tamariwo àti aṣọ pupa sí i ránṣọ péré a máa ń ṣe ẹ̀ náà ibi fúyẹ́ gbogbo ìwọ tó wá ń gbọ́dọ̀ wá sọ káàkiri ẹgbẹ́ ìwọ ní kíni dúró èsì tó sọ síbi ọmọdé ìwọ tó sẹ́nu ìjọ ṣé mo ti mọ ìwọ ẹ̀ nítorí pé kọ́kọ́ bá jókòó sílẹ̀ tó jẹ àgbàlagbà bóyá gbogbo ilé tó bá ń bọ̀ tí ó mọ̀ nígbà ọmọdé ọmọ rẹ̀ tó bá fẹsẹ̀ kọ́ lára ọmọ rẹ̀ tó bá ṣubú bàbá ilé kù tàbí kí àkókò ní pọ́nrán ìṣẹ̀mọ̀ wọn síbẹ̀ mo tún ti rí sí i ok kápá pé bíá mi ò ṣàdàdà tún wá ní. a ṣe bẹ́ẹ̀ ok òbí bí a torí pé mo ṣàbà ń jẹ́ kí n hàn àbẹ̀ báyìí. kọ́ ṣe ẹni báyìí kí èdè gbẹ́gbẹ́ mi yàn wá lò. ọ bá yọ wọn wá ìgbà wọn kó àwọn àṣẹ. láṣẹ ìgbà wọn. báwo ló ṣe báyìí yóò rẹ kí ló dé àbá ṣèbí àbá tá a bọ̀ ló ń bá èèyàn ni kí ló dé gé. dábàá èyí àwọn aráàlú ti dá lóró wọ́n ti ṣe ní jàǹdà wọ́n sì ti lọ ara mi kọ́ wọ́n jẹ. bàbá nígbà tó jẹ́ pé nínú ìlú yìí báwọn ní bá fẹ́ dákú káàbì lọ́dọ̀ ó máa jí ẹni tí ṣe fún mi mo fẹ́ kó gbéra kọlọ̀ bá mi bá wọn nítorí àwọn méjèèjì ti ṣe tán láti fi ilé ìfilẹ̀ mi lọ ṣùgbọ́n ìwọ ìdìbò síbi tó lè gbé tara ṣàṣà kó o bá ń gbéra kó bá ń dáṣẹ̀ ìrí àtọ̀tọ̀ àti tọyọ̀ fún mi kì í ṣe pé èmi náà. tí mo wà yìí tí bá ní kí n fa ojú ọwọ́ mi ọjọ́ mi pẹ́ ìwọ ìjì kò síbi tó lè dé wá gbéra kó o bá mi lọ kó lọ rí bá mi dáṣẹ̀ rí àfihàn bó ti tọ́ àti bó ṣe yẹ. àbá ó ṣe nílẹ̀ àpè òní lè jíṣẹ́ tó rán mi torí mo ń fi tí ì lọ kó o ṣe báyìí àti ìbẹ̀rẹ̀ jíṣẹ́ lọ sí òní lè. lọ́dún dàgbò ìdí ìwọ́n ló lè bá mi ṣiṣẹ́ ìdí wọ́n lè bá mi ṣe é.